me closely to resides. He walks in ways we cannot see. He will make a way for me. He will be my God. Hold me closely to resides. Lord will make a way where there seems to be no way. He walks in ways we cannot see. He will make a way for me. He will be my guide. Hold me closely to his side. He walks in ways we cannot see. He will make a way for me. He will make a way. Lord will make a way where there seems to be no way. Cause He walks in ways we cannot see. He will make a way. He will make a way. Mummy? Mummy? Mummy? Bookie? Bookie? Bookie? I'm hungry. Mommy! pẹ́ bá olówó lówó oúnjẹ ń dáínì ni. mo ti jẹ́kẹ̀ mi ò róúnjẹ kankan ń bẹ̀. gbogbo ah, mọ́ mi lè gbóúnjẹ sílẹ̀ don't worry ní ẹ lọ bẹ gbóúnjẹ wá gbogbo nǹkan mi. kan pàṣọ iyebíye ló iyebíye ló kò lè rí. ẹ lè gbà fi lóyìnbó fún ẹ lè pé kúkú ká lóòróró. mo ṣe fẹ́ pa mí gbé láti síbi ìlà rẹ̀ ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta aládùúgbò ti má lọ lóyún. bẹ̀rù ayé àkàmọ́ra ìwà ẹ̀dá lè wá. Oya, your food is there. Ah, igi yìí gan ni problem mi. Ọmọ sáré mo fẹ́ jí gbé ni, àbójú ń dùn èmi. Oúnjẹ rẹ̀ jọ. Okay. Please, I want water. My dear, kúlé. Báwo ni? Bọ̀ mọ́ mi ẹ ń ṣẹ́ mi o. Ọlọ́run. treat girl yẹn báyìí náà? Bí mo dé kitchen mo rò oúnjẹ tó kúnná abọ́ ẹ tún wá fi tọ́kí méjì sí i ah mọ́mì àjọsọ bẹ́ẹ̀ yẹn o. bọ́ síbi bọ́ síbi kọjú sí mi ojú lọ̀rọ̀ wa mo kí ló tó pa ń ronú báyìí náà. Ah, ẹ ń tre mi mi mo wà surprise mi mo pẹ̀lẹ́ máa treat ẹ bẹ́ẹ̀ yẹn ah. kò dẹ́ ń ṣàjọsọ wa. ṣó o mọ̀ pé ta bá máa tà á máa bọ yóò ní. ṣó ti yẹ ẹ tó máa mú bọ̀ á ṣe bí ọ̀bọ nìyí ó máa ju wo mọ̀ pọ̀bọ̀ yìí ó ní ìdí ẹ̀ ò fẹ́ mu ìwà máa fún lọ́gẹ̀dẹ̀ wàá máa fún lọ́gẹ̀dẹ̀ ṣọ́ lọ́gẹ̀dẹ̀ tí wọ́n fún tóun jẹ tó ń dùn mọ́nú yẹn á ti wá rí ẹbí ọ̀rẹ́ kò ní mọ̀ pọ́ta nìyẹn ń tèmi ṣe nìyẹn ọgbọ́n àgbà lèmi ń lò fún un ṣọ́ni tí bá gbóúnjẹ fún mo ń gbóúnjẹ fún wípé kó ba lè má ì tí ì kú di ìgbà tá a máa fi ní ìdí ẹ̀ nígbà táwa bá wá ṣe tán tá a fẹ́ tá a gbà lọ́wọ́ ẹ̀ tán àrùn gúnṣẹ́ o máa kú ni kó kú o ó ti dọ̀rọ̀ àmọ̀rí nìyẹn o so nísìnyí tí n bá fún ní ẹni kódà kí n bá kẹran mẹ́rin sábọ̀ fún rí ní rí i pé oúnjẹ oúnjẹ ìgbẹ̀yìn ni ọmọ àríwá ìjẹmọ́ ni kí ló tó ń ṣe báyìí ìyẹn ló wá ti ẹ̀gbẹ́ pàdé mi. mo ṣe wà mo ó ti rẹ̀ mí mo fẹ́ sùn ni please. nǹkan tó tún nǹkan tó tún sọ mo jẹ́ kó máa fọ́jú kú ní bó ṣe wà ní olùkọ́ bí wọ́n ti máa ti rí oúnjẹ tó pọ̀ lójú lọ́dọ̀ ẹ̀ bẹ́ẹ̀ máa dómi sí ni bá ti máa ké torí pa fẹ́ gbà nǹkan lọ́wọ́ ẹni kó máa jẹun bí ẹni tó fẹ́ lọ bọ́ta. ká mọ́ra ayé le ayé le ẹ́ eh! ah! àti ìfẹ́ ẹ̀dùn níbo ló dà hmm. ẹ̀dùn kí n bá yín ti lọ. níbo ló lẹ́ ń lọ. mo fẹ́ sinmi. sinmi níbo ẹ máa wọlé o ga o bò lẹ́yìn lọ tẹ́ fẹ́ sinmi ẹ lè sinmi nílé yìí. mo fẹ́ fresh air ni. ee o dẹ̀ dáa tó ẹ máa bọ̀ ẹ wá jókòó ẹ máa bọ̀ ẹ máa bọ̀ ẹ pẹ̀lẹ́. ẹ kí ni ẹ máa bọ̀. wàá dúró bẹ́ẹ̀. Ah, ẹ pẹ̀lẹ́ ojú yìí tẹ̀yìn dán ẹ gọ́gọ́ mẹ́ta. ṣáṣọ mi fà yìí. aṣọ yín ẹ òun náà ni aṣọ yín náà ni aṣọ ti tẹ́lẹ̀ náà ni. yóò à ah, wọ́n ṣẹ̀ ra aṣọ fún mi ni. wọ́n ṣẹ̀ ra aṣọ fún yín nígbà wo. mọ́mí iṣẹ́ raṣọ fún mi. <laughs> mi ò pé ẹni ẹ̀ sọ aṣọ àó fàìn ó fàìn eléyìí ó tẹ̀ wá ó ń tàn mọ̀nàmọ̀nà láì lè ṣe ń tàn. ó same design different colours. red ní tòkè green ní tìsàlẹ̀. gucci colour. ẹ na ó tòmásì <laughs> ẹ pẹ̀lẹ́ ó ga. Ah, ah. ẹ káàbọ̀. Ah, kí ni wọ́n jẹ́ mi. ọ̀nà àwọn fẹ́ gba fresh air wọn á ní kó jókòó. àlọ́ ṣe àkọ́kọ́ sí lọ. ọkọ mi kí ló wá gbà. wọ́n gba fresh air. ìbá ti pè mí. mo ìwọ náà mo tiẹ̀ ní kí wá wo pálọ̀ àwọn ọmọ mi dà bá fi ní kí wá wo ẹ̀ ń ta. ò bá ti pè mí kébì àtẹjọ́ máa gist ṣé ká jókòó ká máa gist. bítí bítí bítí sà. má jẹ túbú o má jẹ túbú. ọkọ mi a fẹ́ ṣe ẹja náà lóòótọ́ ó dáa ó dáa ó yàtọ̀ ẹ́ yàtọ̀ sí èsì èsì èsì ẹ́ <laughs> wọ́n lè òfin bẹ́ẹ̀ láìkí èsì fún àti láìkí ló bá níjọ́ tí n bá ráyè yà bí next week mo ti fẹ́ ká rìn street yìí tó ti yẹ ká ká rìn lọ́sọ̀tún ká rìn sósì nǹkan àtọ́ ti ń ta bábíkì. bó bó wa kì í sà ẹ lè sọ fún pàṣọ iyebíye ló iyebíye ló wà ah ìfẹ́ ẹ̀dá ṣé wàá òkè hmm? ṣé wàá pa ṣé ti jẹun ṣá hmm. ah ẹ̀dá yóò ṣe mọ́mì ẹ̀dá ṣe rántí pé um, bẹ́tẹ̀ mi ò ní pẹ́ dé. Ah, mi gbàgbé ó ń dún lọ́pọlọ mi báyìí níbẹ̀ rí ẹ̀ ah, mi ò gbọ́dọ̀ gbàgbé láéláé ah ẹ kí ló fẹ́ kí n ṣe fún ọkọ mi torí èmi ní planning tèmi tí mo fẹ́ ṣe tẹ́lẹ̀ o àmọ́ tí wọ́n bá fẹ́ jẹ́ kémi wọn. mi ò mọ̀ bóyá ẹ máa lè ẹ máa lè ṣe birthday fún mi then pẹ̀lú cake because mo máa like àti ya picture lọ́jọ́ birthday mi. nice one nice one eh, eh, nice one ẹ o èmi gan mo máa ń rò ó ṣebí kéèkì ọ kéèkì mẹ́ta ni màá ṣe fún ẹ ah. màá wá wo kó tiẹ̀ tó sọ ọkọ mi èmi ti ra àwọn aṣọ kan fún ẹ ní online nígẹ̀ tí mo mọ̀ pé ó máa dàbí Cinderella ni tẹ́kọ́ táwọn èèyàn bá wẹ̀ máa ní Cinderella rèé o ah, ìfẹ́ mi níjọ́ yẹn wọ́n wá pé àwọn èèyàn jàǹkàn jàǹkàn táwọn abọ́ ọmọ mi gé kéèkì ṣó ti yẹn sìn ah, màá tún pa àwọn journalist tẹ́kùn á lè gbé sínú pépà magazine wọn pé ìfẹ́ ṣe birthday twenty five years sí o lágbára ọlọ́run ọkọ mi ṣé ti gbọ́ mo ń wòye pé kí ló dé tí mi wá mọ́tò kan fún ẹ kí wá gba dráìvà sí kí tó wá gba èèyàn kan tó jẹ́ pé èyí tó fi ń lo ọ̀pá yìí ò ní lo ọ̀pá ẹnìyẹn ló máa jẹ́ bíi atọ̀nà fún ẹ tó máa mú ẹ káàkiri ṣe fúngbà mi wà kàn fìlà ipò fẹ́ lọ sí beach kò yẹ ǹjọ́ ya rẹ ṣe dẹ̀rí táwọn èèyàn bá ti wá rí i pé ọmọ yìí ọmọ olówó ni o wà kàn máa láwọn ọ̀rẹ́ oríṣiríṣi àwọn ọ̀rẹ́ oríṣiríṣi wọn máa bẹ́ẹ̀ rìn tí ó ti yẹ ń sìn ẹ gbogbo yẹn mo ti ní pílánì fún ẹ àmọ́ èyí tó tún wá sọ yẹn náà gbogbo ẹ̀ la máa ṣe mọ́lú ara wọn ṣé gbọ́. thank you ma. you are welcome. god bless you ma. àyè tì. èmi mo bí ẹ èmi ni mo bí ẹ tó ti yẹ ẹ sìn má dẹ̀ jèrè ẹ lágbára Ọlọ́run pẹ̀lú ọmọ mi ń ké. kí fọnà máa tútù ní. ìfẹ́ mi ò ní ìdìbò gbogbo tó ń ṣe yẹn. èmi mo bí ọkọ mi thank you So ti gbọ́ anything for you So ti gbọ́ kò sí tó fẹ́ tí mi lè ṣe fún ẹ ṣe ti gbọ́ ọkọ mi i love you so much eh? i love you too that's my beauty queen <laughs> my angel ìfẹ́ mi thank you <laughs> báwo rí ṣe ti gbọ́ bẹ́ẹ̀ ni ẹ ti ṣe ṣe ti gbọ́ bẹ́ẹ̀ ni à mo dẹ̀ mo ti bẹ̀rẹ̀ preparation o bó ṣe wà ń bẹ̀ yẹn. Hmm. thank you ma God will continue to bless you ẹni kí ká tẹ̀síwájú ká tẹ̀síwájú àṣírí kì í bò mọ́ láyé bò mọ́ láyé àṣegbé kan kò sí àṣepamọ́ ló wà. What you sow you surely reap. Ohun tó bá gbìn ló máa ká. Tó bá pẹ́ tó bá yá. torí bó ṣe ayé ló rárá ọ̀run òkùnkùn tó ṣú. Ìmọ́lẹ̀ á tàn án. Kí ló ń ṣe? dá ayé àti ọ̀run kí ló lè ṣe kí ló lè ṣe ọlọ́run mi kí ló lè ṣe. Tálá òjìlá ọlọ́run mi tálá òjìlá tálá òjìlá. bá ayé àtọ̀run balẹ̀ òjìlọ balẹ̀ òjìlọ lọ́rùn mi balẹ̀ òjìlọ. ìfẹ́ inú mi dùn fún ẹ lónìí yìí ọ̀pọ̀lọpọ̀ ló wá ọjọ́ ìní tí wọn ò dẹ̀ rí but i'm so happy for you today tó gbọ́dọ̀ sọ kankan fún ẹ ìfẹ́ tó wà tí mọ́mí bá ti jọ wà ó sọ pé kí wọn dáadáa o mọ́mí try o mọ́mí try gan-an tó bá rí èrò níta. Ah. mọ́mí pérò tó ọ̀gán bá dé ta tó bá ti ẹ̀rù wá ṣàgbọ́ sáyìn. mo ń gbọ́ pé kí ló máa ṣe wá ń ṣe kó wá sí i ṣùgbọ́n. táwọn ọ̀rẹ́ gádì náà wà bẹ́ẹ̀. everybody náà one. ẹ wo ẹ jẹ́ kó rí yín pé o ẹ tó bá bí dánú yín tó bá ṣorí búkúrẹ́ nìwèrè àṣẹ tí ọmọ yín bá dé bá ti bọ́ tàbá yìí ẹ pariwo kẹ́dà bẹ́ẹ̀ ni pé èrò hundred ló wà ń bíbá yìí ni kẹ́dẹ̀ pé happy birthday kẹ́ bá mi kọrin fún dáadáa ṣé ẹni tí bá ti ń mú àwọn ọ̀rọ̀ mi lọ́ọ̀lẹ́ ọkọ̀ kan olórí burúkú tó bá fẹ́ ṣorí burúkú nu yín kó bẹ̀rẹ̀ sí ní ga mi òfò lónítọ̀ máa ṣe kẹjẹ kó rí yín pé ṣé àrò pé ìsìn láti fowó ra kéèkì ni kẹbẹ́ ti ṣe tó máa fún yín ní kéèkì jẹ màá tún fún yín mínírààsì ẹni tó bá jẹ pọ̀ mi tó bá jẹ tàbí tó bá lòun fẹ́ bà tèmi jẹ àrà ló máa sàn pa òfò lónítọ̀ máa ṣe nítorí wọn ní kẹṣẹ ní kẹṣẹ ẹgbẹ́ àti mọ̀sá fún yín kẹgbóhùn sókè ni pé ogún èèyàn ló wà hundred èèyàn ló wà ń bí bá ọmọ ọmọ ọmọ mi jáde òjàre búùkì dáhùn. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you, Ìfẹ́. Happy birthday to you. We wish you many happy returns of the day. Long life and prosperity. PPP, hooray! PPP, hooray! Ẹ kọ́ mọ́ lọ́jọ́ òbí ṣubú o. Ọkọ mi, igba ọdún ọdún kan ni o wàá ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún lágbára kò ní jáṣe mọ́ ẹ lórúkọ Jésù lágbára Ọlọ́run níwòye ọdún tó ń bọ̀ ojú àti ìlà lágbára ọlọ́run ọba ó oníṣẹ́ tọdún tó bọ̀ ní òkùnkùn ayé wọn ni. ẹ fọtọgírẹ́fà olórí burúkú mo sanwó fún ẹni bọ́ bíbá yìí o ọkọ mi àní àní wo ní sùúrù kéèkì lágbàgbà ni mo ṣe fún ẹ mo ṣe kéèkì tó wà lovely fún ẹ bẹ́ẹ̀ ni o bẹ́ẹ̀ ni lẹ́yìn yẹn àwọn ará wáìn ni mo gba kẹ́tìrà àwọn sóúnjẹ ah. tó bá yẹ pé àwọn ọmọ mi ó máa ṣe o tó bá yẹ pé oníbẹ̀rẹ̀ ṣe pọ̀ ń bí báyìí àwọn èèyàn ah. pàtàkì pàtàkì náà jókòó lọ́tún lọ́sì yìí àwọn jọ́nálìsì náà wá mo ah. fún àwọn tẹlifíṣàn lówó mo ní kó bá mi gbé nínú níwùsì pọ́mọ mi ń ṣọjọ́ bí gbogbo tó bá dá lẹ́sìn wá ní gbogbo ẹ̀rí nínú hmm. níwùsì torí ọkọ mi inú àdùn ah inú mi dùn kó tiẹ̀ ń sọjọ́ ìbílẹ̀ ni kò wá ní jẹ́jọ́ ìbànújẹ́ fún ẹ dájú. àmín ah, àmín aṣọ wa rí aṣọ tó wọ̀ ah, mo dídì ọ̀dà aṣọ yẹn láti US ni eh? aṣọ yẹn báyìí ó lè kú kọ́dà àwọn èèyàn tára àwọn tó wá sí ìbàlẹ̀ nígbà tán rí ẹ ní eh? wọ́n ní èlò ni mo ra aṣọ mi ọ̀dà ni ọ̀nláìnì ni. bẹ́ẹ̀ ni gúúsì ni. bàtà hmm. ẹsẹ̀ gan ó lè kú ìjọ rẹ̀ hmm. lágbára ọlọ́run ọkọ mi gbogbo fọ́tò yẹn la máa yà tó ń gbà tọ́lọ́ bá wá ṣe tó bá bọ́ sínú mọ́lẹ̀ gbogbo fọ́tò yẹn pátá ló máa rí. àmì àmì ó máa bọ́ bí báyìí má yà àwọn yẹn mọ́ ẹ máa bọ̀ ń bí hmm. àwọn fẹ́ gẹ́kẹ́kì. ó yá ó ti dé. ẹ jọ ẹ ṣẹ́wọ̀n. chairman local government ẹ máa bọ̀ ẹ bá a ya fọ́tò ẹni máa bọ̀ ẹ ṣe ẹrọ rámbẹ̀ yẹn rámbẹ̀ yẹn ẹ ah madam náà máa ẹ máa ẹ ń àwọn náà o ya fọ́tò wá fọ́tò inú mi dùn ó ó J E S U S. Jesus! Happy birthday! Happy birthday! Àṣà máa lè lọ́jọ́ kan ẹ ṣé mo dúpẹ́ ẹ ṣé. Wà á ti fóònù ṣá, gbà tó ń ṣàfiṣe. Gbogbo program tá. Ṣé ìjà ẹ̀ máa jẹun? olùsí wàá ṣáà máa wo bí ṣúgbọ́n mi. no first now. who dey yes you go. ìfẹ́ mi. ìlú ọgbọ́n ti gbé nínà ọ̀pọ̀ ṣubú o. ṣáà kálẹ̀ ọkọ̀ kó máa kálẹ̀ ọkọ̀ tó bẹ̀rẹ̀. That's my baby. Only down. Only wọ́n mi ti mọ̀nù yẹn rí ìbàjẹ́. Ẹ̀rọ ẹ̀rọ ìdílé tó máa jókòó ẹni gbàù ọmọ mi ti jókòó àkópọ̀ pẹ̀lẹ́. àmọ́ ah, mi. ẹ ọkọ mi. mo fẹ́ dúpẹ́ fún birthday tẹ́ ṣe fún mi lánàá. God bless you, ma. Amen. God will continue to enrich you. Amen. Um, I, I appreciate everything, ma. I'm indeed grateful. My God will continue to replenish you. Gbogbo mi tẹ bá ti ń rí owó tẹ fi ṣe fún mi lágbára Ọlọ́run. Ọlọ́run á túbọ̀ máa bùkún fún yín. Ẹ̀mí yín máa gùn mà. I'm I'm happy. Mo béèrè nǹkan lọ́wọ́ yín. Ẹ dẹ̀ ṣe é fún mi. Mọ́mì ẹ̀mí yín á gùn. Tí bàbá ẹ tó kú mo ti promise ẹ pé màá tọ́jú ẹ. Ó dẹ̀ rán kí n tọ́jú ẹ ṣó ti yẹ ẹ sìn wàá dẹ̀ dínwó àdìgbà lójú ẹ̀mí mi kódà màá gbọ́ ọmọ ẹjọ́ báyìí ṣebí mi. Ah, èmi kò máa pọ́n ọmọ ẹ̀mọ́ mi. <laughs> ṣé wò lọ́fùfẹ́ ah, ni. <laughs> I love you too, Buki. Thank you, my sister. God bless you. Ìfẹ́ mi, <laughs> ìfẹ́ Olúwa. thank you, mọ́mí. Ojú ayé tuntun. Àwọn máa mú mi jẹ́ bẹ́ẹ̀ ṣe lójú. mo bẹ̀rù ayé àkàmọ́ra ìwà ẹ̀dá lè ó máa rò ìwà ẹ̀dá. àǹtí mi ẹ wo mo ní kí n kàn sọ fún yín pé pé ṣe ń ṣe fún yìí kò dáa kí kí lọmọdé yìí ṣe fún yín náà gbogbo ìgbà tí n bá wá síbí ìbàdàn aṣọ kan tó ń wọ̀ yìí náà ló ń wọ̀ tẹ bá tún máa fún lóúnjẹ gan pàápàá ẹ máa fún oúnjẹ bíi pé bóyá àwọn ọmọ aláìní bíi bẹ́gà tẹ bá mọ̀ pé ẹ lè ràn án lọ́wọ́ ẹ fi sílẹ̀ bẹ́ẹ̀ ṣe bá a nà anytime tí bá bí ba inú mi ò kì í dùn bí ṣe máa ń rí o inú mi ò ń dùn rárá rárá ni ẹ ẹ try láti change kẹ fà á mọ́ra kẹ ṣe bí ọmọ yìí náà. ah ìwọ Ọlọ́run má mà jẹ́ kẹ́nu mi kó bá mi Ọlọ́run Ẹlẹ́dàá má mà jẹ́ nrógun àkóbá ah kéèyàn dé wo sùn sun sun sun sun kó dẹ̀ fẹnu kó bá gbé sí ayé ara ẹ̀ wo Táyọ̀ ẹnu ẹ ti kó báyìí. bí ti bá wò àǹtí mi ṣé mi ì lè bá yín sòótọ́ ni ẹ̀gbọ́n mi gangan mà lẹ́jẹ̀ ah, ọmọ ìyá mi mà nìyí ẹ wo ìwà tẹ́ ẹ̀ ń wù yìí ọmọ yín náà ti mú o òun náà ti ń ṣe nǹkan burúkú tẹ́ ẹ̀ bá dẹ̀ tètè jáwọ́ ẹ má jẹ́ kí ó máa fẹ́ tì yín lọ́jọ́ iwájú kó bá lè má kó báyìí náà mo ti ń sọ ṣe pé nǹkan tó bá consign ló máa consign mi ní ìdẹ̀fẹ́ kí nǹkan burúkú kó ṣẹlẹ̀ sí mo ti ń tètè sọ fún yín ẹ jáwọ́ nù wà burúkú yìí. thank you so much ẹ ṣeun ẹ máa kó ọ̀rọ̀ ẹnu ṣótúnkù. bíi ti báwo. ẹ ẹ mo ní ṣé ewì tún kù àbò ti tán. kò sí mọ́ọ̀jì náà mọ́ mo kàn ní kí n rán yín létí ni nípa owó tí èmi àti yín jọ sọ ni. gbọ́dọ̀ wọn ló sọ̀rọ̀ yẹn náà. àti mi ni mo sọ̀rọ̀. obìnrin owó lọ́wọ́ mi. a jọ sọ̀rọ̀ owó. ara ló máa sàn pa ẹnu ẹ̀yìn. èmi. àṣé wọn máa béèrè owó orí ẹ̀ ti burú ìwọ tó débí báyìí ọ̀rọ̀ tí yóò kún ẹ lọ́wọ́ tí yóò kún ẹ lẹ́sẹ̀ tó ń dá sí tó ní èmi níwà burúkú ọmọ mi ti ń kọ́ wà burúkú lára mi ìwọ yẹn ló wá lanu gbàgà lọ́wọ́ ẹni tó níwà burúkú ò fẹ́ gba owó lọ́wọ́ ẹ̀ ara ló máa san pa ẹ o. àǹtí mi kò tó pè náà. lẹ́yìn ìgbà tó fẹ́ nu kó jápè tán táyọ̀ kí n tó dijú ìta. táyọ̀. má jẹ́ kínú burúkú bí mi ò yí tá. mo mọ̀ pé ẹ̀ ń bínú lọ́wọ́ ẹ mo kàn ni ẹ jọ. Tayo, ọmọ ìyá ti já láàrin mi àti ẹ. ẹ má jẹ́ kó já kí iyọ ìyẹn ló máa pàjà láàrin mi àti. Táyọ̀ mo ní kó dìde ọmọ ọmọ tó ti yẹ kó jẹun látẹ̀ni kó ti jẹ kó sùn ah. bókì sọ́ọ̀rí fẹ́ mú wá ni ọlámbẹ̀yàn kọ́ mi ojàre má bínú àwọn òpònú tí mo lọ kọ́kọ́ ṣe bẹ̀ ẹ ó jẹ́ ìparí oúnjẹ ni ọlámbẹ̀yàn má jẹ́ òṣubú o búkì má jẹ́ kọ́mọ mi ṣubú o má kọ́ mi ṣubú kí má ṣépè fún ẹ o. mo sọ fún ẹ o. fún mi ẹni sùúrù ẹyin gbọ̀ngàn lẹ́yìn kọ̀yìn lẹ́yìn kàn fíìsì èèyàn gan. pẹ̀lú ọkọ mi ọ̀ra fẹ́mi e, ebi ti ń pa látara tí mo ní ẹ má máa jẹ́ kó ọmọ ìpẹ́ kó tó jẹun kó máa jẹun lásìkò èyí tẹ́tí ẹ lójú ẹ̀ bá máa jẹun kò sí tó kàn mí bọ́wọ́ mi bá ti jẹun àbùṣẹ́bù yẹn rárá rárá o ṣe ṣe àyẹ̀fún dáadáa ṣe dáadáa kó jókòó káre ọkọ mi. mọ̀ pa wá mọ̀ pa wá. kò fọ̀ pálẹ̀ kò fọ̀ pálẹ̀ ọjà rẹ. ọdún ẹ̀ ni ọjà kó jẹ́ nǹkan tó máa jẹ ọkọ mi. ẹ túbọ̀ mi sọ. ọlùjì. ọ̀gá rẹ fọ́ mi o. let's talk to the warrior abi. madam no vex. ó yà ọ́ máa jù. water for washing hand water. water ah, ah, water. pẹ̀lẹ́ ẹ̀fọ́ ọmọ mi ẹ má ti fọwọ́ pa á wẹ́ láti mọ́. <laughs> Ah, ọmọ mi thank you mọ́mí. àtàsán ẹ eh, ẹ eh, ya fọwọ́ fọwọ́ fọwọ́. àwọn láìkí ẹ̀jú ẹ lọ ni kò yẹ pé mo fẹ́ láìkí ẹ̀jú ẹ lọ náà ọkọ mi ẹ̀ ó rèé. lọ go. ẹ yẹn dàgbọ̀n ẹja ọsàn ni. mọ́mì ṣé ṣì kù fún mi ṣá. àwọn ò lè rí jẹ torí ọmọ mi ṣe rà wọ́n ní ó da fójú. ó lè olójú kòkòrò ọkọ mi ẹ̀yà mọ̀mí sí mọ̀mí sí. that's my baby. ó yá yá máa jẹ́ lọ máa jẹ́ máa jẹ́ lọ máa jẹ́ lọ. ìfẹ́ ìfẹ́. ó kàn ojúmọ́ ẹ̀fọ́ yìí ni tó ti yẹ ń sìn. Ah, ah ó kàn pọ̀ lórí Instagram everywhere funfun dúdú all of them dúróná ah, dúróná ìwọ lélẹ̀ god damn it kai mo e fine man kí ló dé ah, màmí wọ́ta lélẹ́yìí o damn mo láti gé ẹ̀tọ́ ọmọ yìí mo láti gé ẹ̀tọ́ ọmọ yìí hey so freaking fine. hey, ọmọ yóò ní pààyàn ṣá. ah tí àwọn wò ó fẹ́ pa mí ó fẹ́ gbé mi ṣubú tí kì í tiẹ̀ farabalẹ̀ wo profile ẹ̀. Hmm? Take my time. I gotta get this one, man. Anything to my take. I'm getting this girl, man me check me contact me service send ẹ ní dm slide into the dm yálà anybody yeah. ha o respond. rơi The picture. Oh, uh, another style. Mm-hmm. No. You fold it and you fold it. Uh, hey. Iṣẹ́ ìṣe àwọn píkẹ́ yìí fine ṣe yìí oh. let me see. o lè rí i o lè rí i má wọ̀ kàn fìlẹ̀ ṣe abeg edit gbogbo ìsìn ṣáájẹ ṣé ó fẹ́ rà á ó dẹ̀ fẹ́ bà gbogbo makeup tí mi ṣe wàhálà sí jẹ́. aṣọ mi nǹkan. Ah, ah. ẹ ṣe designer ló wọ̀ tó mọ̀ ni. but why do you be every time you wear this kind of cloth for me. ká nípa onójú láti fi rí aṣọ yìí o ò ní complain aṣọ tó fìtẹ̀ gangan lélẹ̀ ṣé bó ṣe wà oríṣiríṣi kọ́lọ̀ ni mọ́mí rà fún un àwọn aṣọ yìí wọ́n máa ń ọ̀dà náà láàyè ó ní gan wọn sí ẹ̀rọ kan fún mi bẹ̀. different colour ló máa ń wọ̀. àjẹlẹ̀. ìfẹ́ ìfẹ́. ìfẹ́ fẹ́ jábọ̀ o. Ah, ìwà ẹ̀ I don't want to stay long outside today. You be you máa ń fi ìgbà wọ́n tọ́pọ̀ sí mi. Kò lè rí. Don't stay long o. Kò lè rí rárá kò lè mọ̀. forget my water bottle. Kò lè mọ̀ àfọ́jú ni. Ayé tó tó. Ayé tó tó. Ìfẹ́, you should do it outside with a walking stick. Ìwà ẹ̀dá lè ó máa Baby, it's me. Lola. I don't know any Lola. Stop all this drama. Your boyfriend from the state, Lola. I don't have any boyfriend. I don't even know anybody with the name Lola. Uh, Ife, your boyfriend on Instagram, we do talk. You send me your pictures. Instagram? You gave me your address. When did I give you my address? It's been over a year I used my Instagram page. What? What? So I don't know what you're talking <laughs> about. No, no, no. Stop all this. Please go. Plans. I don't know you. This is Lola. I don't know anybody. You don't know anybody? Oh. You don't mean it. Ah, it's very dangerous for you to go out there. You know, people might harm you. They might be thinking you're scamming them. even quite confused myself because the other day I was going on the street and somebody beats me up oh saying I scammed and I don't know anything about it. the whole thing is confusing. I wouldn't know who would have been responsible for that because I'm inside the house every time. I'm always in the house. Oh my God. She's got a lovely diction. She speaks powerfully well. Ah, so, um, were you born blind or probably this thing just occurred all of a sudden? No. I was not born blind. I, I woke up someday and I met my eyes like this. It, it, it happened some months ago going to a year. It's getting close to a year now, but not up to a year. I was not born blind. Um, sorry about that. So, what have you been doing towards it? Like, probably visiting the optician. Well, my my stepmom said I'll be fine. So she usually puts eye drop inside my eyes and she bought me this this stick so that I can use it to locate my way around the house since I'm already used to the house so I can always manage with it till maybe we'll probably meet an optician someday but I cannot remember going to any optician for cure, but my stepmother is nice. She helps me with eye drops and she gives me some things to drink at times too. I would really like to help you so that I can take you out to see an optician for a better treatment. Ah, um, uh, yes, but uh, we need to tell my, my my mom about it. Okay. Um, can I have your number? Mm-hmm. I don't have a phone. What? You don't have a phone? I really want to help you. How do I see you? You can always find me in the house. This same place. This is my seat in this house. And um, this is where I sit anytime I come down. And if you come in, you'll find me. Okay. I'll get in touch. Okay. Thank you. All right, Ife. Thank you very much. Irú wa òṣìwò nìyẹn Ìfẹ́. Ẹni tó ọmọ rí ó de gbá sínú ilé. Ṣé tó pé mo ti fojú lẹ̀ mo máa ń ka ẹ̀gẹ̀gẹ̀ tí wọ́n fẹ́ bàjẹ́ àbí? Kí ni gbogbo òṣìyẹn náà? It sounded so real and he has good intentions. It sounded real. Èèyàn sáré pọ̀ wá láti Amẹ́ríkà tí wọ́n bá rí wàhálà parí pé kò yàtọ̀ sí ẹbí náà. Ẹni tó ní jákujàku bí ẹbí bí ẹbí anulẹ̀ yẹn gbọ́n sọ pé ní good intention. Wọ́n jẹ́ ìsọ̀rọ̀ kan fún ẹ. Má fi ibi ṣọ́ lóore o torí oore ni mo ṣe o. Tó bá tiẹ̀ rí kò wá bè lọ́mọ àmọ́ mi àbí kò bè lọ́wọ́ kejì ẹ. Báwo ni nǹkan yìí? Wọ́n ṣàlàyé fún ẹ. Kọ́nà ṣú ara ẹ kó lè jáde láàsì fún ẹ. Rọ́rọ̀ rẹ̀ òṣìwò nìyẹn mo mú ẹbí ọmọ mò ń ká lójú mò ń ká ẹni mú àdéhùn pẹ̀lú gbogbo ẹ̀ náà ìdásí gbogbo nǹkan tó yẹ fọ́ọ̀tì mi tí mo ṣe òkò àkókò jẹ́ ẹ̀kọ́kọ́ sí ẹ tó bá jẹ́ ẹ̀kọ́ sí oníwúwo òṣì tó wù yìí. sọ́ọ̀rì forí ara ẹ gẹ́gẹ́ gbogbo fífi lè jọ ọkọ sọ́ọ̀rì forí ara ẹ kí ló dé àfibí sólóore ìwúwo ìwà òṣìwò nìyẹn ah! a pè é lọ́mọ òpó òpó rẹ̀ lẹ́rú It's okay. Mommy is angry. She's not. Me, me, to won't be no. Mommy, pariwo, mommy. But the guy sounded so real, and I'm sure he has good intentions, not the way she said it. Sorry, You know ṣé bọ̀bọ̀ yìí dúró ní sùúrù mo wà pẹ̀lú ẹ ojú ẹ ló fọ́ nà ọpọlọ ẹ ò ah, ah, ah, ṣé máa jẹun sùn eh, jẹ́ nǹkan jẹ́ nǹkan náà pẹ̀lẹ́ fẹ́ pẹ̀lẹ́ mm, mm, mm. kí n máa bọ̀ ní kéèké ẹ̀dá ibo ló fi sí ọmọ àṣù ó ti jábọ̀ ni ó ti jábọ̀ kéèké. ọkọ mi kí ló dé tó ń ṣe báyìí ṣé nítorí ọmọ olórí búkú fọ́ wà náà yẹn ṣé tí wọ́n lọ ṣe tó ń ronú báyìí. mo mi kò kí n ṣe four one nine that guy he sounds very good he's the only one that has given me hope in a long time since I lost my father. Mommy, kò kí n ṣe one night? ọkọ he's not and besides i need new friends. i know mo mọ̀ pé o need àwọn ọ̀rẹ́ tuntun bó ti yẹn ń ṣe problem díẹ̀ náà ló kú ọkọ mi àtẹ̀mí ò tátà náà náà ó jẹ́ nsọ kankan fún ẹ sórí àwọn tó bá jẹ́ fraud To yẹ pé iṣẹ́ fraud náà ń ṣe wọ́n dẹ̀ ń gbẹrù lórí ẹni tí ò yẹ kán gbẹrù lórí ẹ̀ òun wọn máa ń tutù ni wọ́n máa ń lo òun dúdú láti fi gba tọwọ́ èèyàn sórí bọ̀bọ̀ yẹn ó ti rí wípé láìpẹ́ láì jìnà property bàbá ẹ̀ ń gbogbo ẹ̀ máa tẹ̀ lọ́wọ́ ó dẹ̀ fẹ́ jẹ́ ìdí nìyẹn tó fi ń ṣe gbogbo ọ̀rọ̀ dúdùn bẹ́ẹ̀ yẹn tó fi ń fi búrẹ́dì wó ọkọ mi am your mother lóòótọ́ èmi kọ́ ni mo bí ẹ̀ bọ̀ tèmi ni ìyá ẹ̀ tí mo dẹ̀ nígbàgbọ́ pé mi ni mo bí ẹ̀ lágbára ọlọ́run lágbára ẹlẹ́dàá mi lójú ẹ̀mí mi báyìí wàá mú ẹran tó da nínú ọbẹ̀ ṣó ní díẹ̀ ló kù tó bá tí a bá ti gbogbo dọ́kúmẹ́ǹtì property bàbá ẹ̀ ń sìn tí gbogbo property yẹn ti tẹ̀ lọ́wọ́ ìgbà mẹ́rin náà fi ń ṣe operation ojú a máa lọ wá ṣe operation ojú wa dé rína kì í ṣe ọkùnrin kí ọkùnrin wèrè kan kàn wá kàn jí rádaràdá kalẹ̀ ìwọ wò ó sìn ọ̀rọ̀ ẹnu ìwọ fi lọ́ọ̀vẹ̀ o ò mọ ìwà míì tó ní o ò mọ lùkù ẹ o mọ bó ṣe rí èmi mọ lùkù ẹ èmi mọ bó ṣe rí èmi tí mo tiẹ̀ ti darúgbó tán ìwà láì irú ẹ̀ ò lè kẹnu sí mi kí n gbà kó lè tó sí mi láyé yìí sọ pé yes máa ṣépè fún ni ká ṣe máa sọ pé ìwọ ọmọ mi tó fine tó look sexy tó wà pa ṣó ti yẹ sí mo fẹ́ tẹ́ pé tójú ẹ̀ bá là tán wà á wá dúró gẹ́gẹ́ bí ọmọ obìnrin wà á wá wá ọkùnrin gidi nígbà yẹn làwọn ọkùnrin máa dùn ẹ lọ́tọ̀ máa dùn ẹ lọ́sì wà á wá wá ọkùnrin wà á wá mú ẹran tó da nínú ọbẹ̀ wà á wá yọ ìyẹn síta báyìí táwa jẹ́ adé orí fún ẹ wà á wá rí pé irú ìfẹ́ yẹn forever ni kì í ṣe ìfẹ́ téèyàn máa ní pé à wèrè kan fẹ́ uh, ọ̀rọ̀ tútù tàmí lọ́rẹ̀ o tó bá wá di pé pàtó ju ẹ̀ bá wà látọ̀ tó bá wà rí wa máa wò pé ah màá mi ẹ̀dẹ̀ lajú sílẹ̀ mo dẹ̀ gbà fúru ẹni láti fẹ́ nǹkan tèmi ṣe nìyẹn ọkọ mi ṣó ti yẹ ń sìn èmi wà fún security fún ẹ mò ń sì kí ọ pé kó má lọ kó sọ́wọ́ ohun tèmi ṣe nìyẹn mo dẹ̀ mọ̀ pé ò ní kó sọ́wọ́ lójú ẹ̀mí mi lágbára ọlọ́run ohun tí ò tó ń bọ̀ wá tó my dear please. mọ́mí mọ́mí this guy is different. oh my god. he sounds very real. ó ah, different tó bá rántí olórí burúkú ex boyfriend yẹ ṣòro tí ń gbà yẹn gbà tó ní pé problem ojú yìí olórí burúkú ẹ̀ sá ni náà ó sá ni ṣé bóun náà ló ń sọ i love you you are the clinic of my life you are the clinic of my clinic mo ṣáà rí gbogbo bó ṣe máa ń ṣe ń gbà yẹn ìwọ wà wọ́n gbà tí problem ojú yìí dé ṣebí ṣe ló sá lọ táàrí tèfètèfè mọ́ àwọn yẹn ò lè dúró tì yàn ń gbà téèyàn níṣòro eléyìí tó wá ń bí sílẹ̀ ni pé òun fẹ́ wá dúró tì ẹ̀ pé oníṣòro òun náà ti wo ọ̀nà àbáyọmí ó ti gbọ́ sórí wípé bàbá ẹ̀ ti fi nǹkan lẹ̀ fún ẹ òun ló ṣe wá ń ranjú mọ́ ẹ mí rẹ̀ nígbà fún ó máa wá ọkọ tiẹ̀ fúnra rẹ̀ báyìí ojú ẹ̀ báyìí ló máa fi fọ́ ọkọ tiẹ̀ lágbára ọlọ́run kì í ṣe pé wọ́n máa gbé búrẹ́ àṣà àpò ẹ̀já kan lé ẹ lọ́wọ́ làá máa eyín mọ́ jọ ọkọ mi ṣòtúpọ̀ máa dìá. Mommy, hmm? Mommy. Hmm? Missouri, I know what I'm saying. Èmi rí ju ẹ lọ ọkọ mi, ṣebí mo rí, mo rí ẹni tá à ń sọ yìí, wọ́n ò rí. Eh, ọkọ mi ò rí. Ọ̀wọ́ wà wò sí. Ṣé torí tòun bínú ló ṣe wá jókòó síbi òjókòó sí? Ẹ́ eh, kò dábí ọkọ mi mo wà fún ẹ. Kò sí ní tó fẹ́ tí mi ò lè ṣe fún ẹ. Ṣé láwọn ọ̀rẹ́ tó ń sọ yẹn? Tọ́lọ́n bá ti la UN sí. Wàá pa ìmọ̀yé ọ̀rẹ́ ló máa ní. Ọ̀rẹ́ gan tún wá bẹ́ẹ̀ pọ̀ fẹ́ bẹ́ẹ̀ ṣọ̀rẹ́. Ṣó ti yẹ? O, wàá jókòó sáyé ọkọ mi. Eh, ìfẹ́ mi ẹni bí ọkàn mi dìde dìde ọkàn mi ẹ̀hẹ́ mo ti dìde mú o lè ṣubú ah o lè ṣubú láéláé ẹ̀hẹ́ ọ̀ya ẹ̀hẹ́ ọ̀rọ̀ agbẹ́sẹ̀ ọ̀rọ̀ agbẹ́sẹ̀ ẹ̀hẹ́ ṣó ti rí ọ̀ya ara wa jókòó sáyẹ̀ pẹ̀lú ọkọ mi ẹ̀hẹ́ ìfẹ́ mi ẹni bí ọkàn mi lè ṣubú ah mo dìde mú mi gbẹ̀gẹ̀ ọkọ mi mo fẹ́ kó lọ fọkàn ara ẹ balẹ̀ tó bá ti ń gbóhùn mi báyìí rí wípé bígbà tí ọlọ́run dúró tìyàn lẹ́yìn ni torí àdéhùn mi àti bàbá ẹ kò gbọdọ̀ yẹ mo ti ṣàdéhùn fún bàbá ẹ pé mi ní jẹ́ kíyà jẹ mi ní jẹ́ kójú ó tì ẹ́ pé màá tó ẹ gẹ́gẹ́ mo ṣe tọ́ ọmọ bíbí inú mi ni bẹ́ẹ̀ dẹ̀ ni mò ń ṣe gbogbo tó bá ṣòwò jẹ́ kémi máa mọ̀ rí mi gẹ́gẹ́ bí ọ̀rẹ́ ẹ rí mi gẹ́gẹ́ bí olùgbàdámọ̀ràn ẹ rí mi gẹ́gẹ́ bí aláfẹ̀yìntì ẹ wàá dẹ̀ rí pé ò ní regret tó ti gbọ́ ọkọ mi jọ hmm? kí wàá ní kí n wá fún ẹ jẹun sìn. ṣé ń wo bí akínlọ tún mi lé nìbò. ajá ò ló ìṣe léyìí náà. ẹ pé mi ò kí ń gbé irun pẹ́ ah mọ́mì mága yìí ló ń pè yìí ń bọ̀. hello baby. hey babe how are you. <laughs> i'm fine and you. yeah i'm alright too um, i'm on my way to join you where we agreed to meet okay. oh really okay i will join in the next thirty minutes. alright i right, see you love you. Love you too ayé lọ́ọ̀fù mi dà. wọn mi ayé mo bóyá mo ti kọ́ọ̀tì. a ò ti kọ́ọ̀tì èmi ni pé o ti kọ́ọ̀tì. kí ló mú nǹkan tó ṣẹlẹ̀ sí ó ti wà mí tá a sọ yẹn láti máa pàdé so yẹ kí n lọ dress up ní sikiti lọ bá ń bẹ kí táìmù tó lọ. ọbẹ̀ ti sọ nìyẹn o. ọbẹ̀ ti. ẹ ah. ah. láìkó <laughs> eh, eh. owó ṣá. Ah. lẹ́yìn owó owó ló tún kó ọkọ mi. last week ló sì fún wa ní five hundred k. my dear eight hundred five hundred k owó ilẹ̀ ti gba báyìí ṣiṣẹ́ àti náwó tán ni. a ti bá ọmọ mi ẹjọ tí ń gan fẹ́ máa pọ̀ ju tèmi lọ báyìí o. àjọ ṣiṣẹ́ ni group of company ni. ọ mọ́mì ẹjọ mo ń bọ̀ mo ti sáré lọ change. bí ẹ̀sìn group of company àjọ ṣe ni ọlọ́run mo dúpẹ́ ọbẹ̀ tún sọ lẹ́nu. ẹ̀gbọ́n mi. Hmm. já lọ́jọ́ Salisu open your gate. no go open that now. i wan talk something. Boss, where we dey go now? <coughs> Báwo will ṣe kàn ẹ́? Hmm? Ẹ má bínú sá. Why is that your business? I'm sorry sir. Just drive, okay? Okay sir. I'll tell you where we're going. Okay sir. Salisu, I will see you. òwúrọ̀ ọmọ yẹn ti fine jù. hi hi Fẹ́mi. sorry who are you. I'm Ife your crush on Instagram. crush ṣé ń gba Candy Crush ni. no no no you can't be Ife. okay I'm Ife's sister. I normally use my sister' Snapchat to scam on Instagram. Are you serious? Are you okay? I'm okay. <laughs> oh, wait. So you're one of those people that use people's pictures to scam others? She's my sister. I'm not... What did for me? Ayé yín máa bàjẹ́ ni. Ọ̀gá, Okay. fún mi gbọ́. Look at this thing. You just... Scam alert. Oh. Yes, Is anything wrong with me? Ah, I feel wrong now. Just, just, just, just leave. Scam lot, Lily ẹ kọ́ sí please. bàbá yìí máa pa ó máa lù mí pa ni sí máa jẹ́ kó mọ̀ pé mi kọ́ nífẹ̀ẹ́. but kí ló ń ṣe yìí náà eh i told this girl i'll be here in thirty minutes it's over an hour now. what is Lagos girls why do they behave like this. they are too clever. kí ni wọ́n ṣe ń sìn yìí ah, jẹ́ kí n pè. kò máa ṣe fast and furious káàkiri ló mọ̀. ẹ máa lọ sá. Okay. ok okay hello. Femi. Yeah, babe, what's going on? I've been here for one hour. You, you've been keeping me waiting. Oh God, they go your house. I know they come again. Now Lagos you dey. Me, I don't scam you. Èkó ló wà tó bá wà lẹ́kọ̀ọ́ tó gbọ́n ò lè gbọ́n mọ́. And please, I beg you in the name of God, don't ever call this number again and again. Okay? Jákò lórí fóònù. Hello? Hello? Hello? Wait, hello? náà ti ń bọ̀. síkè tó ń fún ọ ó ní kí mi máa lọlé. láfẹ́ lọ sí ilé ah, ìbọn làá wọ mi báyìí kò lè wọ́ọ̀kì. ọmọ yìí ti gbá mi ṣá. no no no it's not possible dúró náà jẹ́ kí n pè padà jẹ́ kí n pè padà. kò lè gbá yín láíláí. mo ti switch off phone. ẹ sà ẹ má họ̀ rí ẹ jẹ́ àmà ẹ <sighs> wọlé. ẹ sà sà ẹ wọlé sà kò sí wàhálà kò ní dáa fún ọ. pé ẹ máa rọ rẹ máa rà ẹ̀yìn ilé ẹ mọ̀ pé kò sákòókò mi ò fẹ́ kí màmá ìfẹ́ kan bá wá bí ó ti ẹ̀rìn ẹ̀rìn ẹ̀rìn ẹ̀rìn ẹ̀rìn ẹ máa wọlé ẹ máa wọlé ẹ máa wọlé pẹ̀lẹ́ ẹ kọjọ mẹ́ta ojú yín kàn dán ẹ máa rọra ẹ máa rọra tó ti ẹ máa rọra báyìí ẹ ká dúró báyìí. mi fẹ́ ká sọ ọ̀rọ̀ yẹn níbi tí step mother yín tó ti lè gbọ́ ni tó ti yín àǹtí ìfẹ́ màá fẹ́ kẹ́ ẹ sọ́ra fún step mother yín yẹn. my mummy. mummy yín wò lẹ́ ń pariwo sí mummy yín lè máa treat yín bó ṣe ń treat yín yẹn nígbà tẹ́ ò kúrò kankan ẹni sọ pé mummy mummy yín ìmọ̀ mọ̀ nǹkan tí mò ń sọ o kánípẹ́ mo ní àǹfààní àti máa wá sínú ilé ni gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ìbá má ti ṣẹlẹ̀ sọ́wọ́ kò sáǹfààní fún mi àti wọlé. she is very nice very nice. kò náìsì kankan torí pé ẹ̀rí ni torí ah. torí pé ẹ mọ̀ wọ́n ni. ọ oh, mi mọ̀ wọ́n. I like her so much I love her. ah ṣe ó fàyìn gini irú tá a sọ tẹ́lẹ̀ sọ lọ́jọ́ ẹ náà ni ó fàyìn gan tòmáàsì ni mi ò pé kẹtẹ ẹ káàbọ̀ mọ́ mi mọ́ mi ni ó ń kí yín wà lẹ́yìn yín ó ń kí yín ẹ pẹ̀lẹ́ mà. ọkọ mi ọ̀rọ̀ mi wá wò ta. àti ìfẹ́ ni wọ́n ní pé àwọn fẹ́ wá sí compound kan wo bí compound tẹ̀ ṣe rí mú ní ìgbà tẹ́ rí kẹtẹ́ fi máa rí wọn wọ́n sà ni wọ́n fi ọ̀pá kan fi wo gbogbo ibi ilẹ̀ yẹn ṣe rí. kò sígbà tí mi ní wáwọn ọ̀rẹ́ pẹ̀tẹ́ jọ máa ṣeré ẹ́ ìfẹ́ mi ó ṣáà máa láìkó bọ́ síta ṣáá ni ẹ́ pẹ̀lú ọkọ mi ṣáà ọ̀rá ń bẹ̀ yẹn ọ̀rá hmm. máa ọ̀rá hmm, hmm. lẹ́lẹ́ mo ti bẹ́ẹ̀ ṣe tíì ó ti yẹ ń sìn kó wá mú kó wá lè sùn dáadáa ṣe ti gbọ́ ó kárí ọkọ mi. irú wàhálà wo ni mo kóra mi sí. gẹ́gẹ́ lórí burúkú bọ́bíà ìyá ò tí ì jẹ́ oṣù orí burúkú yìí ó ṣe gbé ni. mọ́mí irú ọ̀sẹ̀ rẹ̀ kan ni wọ́n fẹ́ wo compound wọ́n á ní pé ilẹ̀ ò dọ̀tí pé mo ti gba ní àárọ̀. ọsàn yẹn fáwọn fámìlì ẹ olóyè burúkú gbà èmi ò lẹ́jọ́ o iṣẹ́ ẹ ti tán mi lẹnu. ah mọ́mí ẹjọ́ ẹjọ́ ẹjọ́ mọ́mí yé mọ́mí. mọ́mí ẹjọ́ mo fẹ́ mu náà ní kí. mọ́mí ẹjọ́ ah, mọ́mí ẹjọ́ ọkọ ẹ tó bá lọ máa gbàjẹ́ lẹ́nu mi àwọn ọkọ ọ̀rọ̀ á gbàjẹ́ lẹ́nu wọn gbogbo ètò bá dọ̀bà bá tèmi jẹ́ àwọn ogun ọ̀rọ̀ bàbá mi bá tiwọn jẹ́ olóyè ibùkún gẹ̀tìmá mò ń sọ sálárì fún ẹ olóyè ibùkún àtúgbóúnjẹ fún àtúnjẹ owó àwọn òṣùṣù fẹ́ bá ó fẹ́ bá yé mi jẹ́ iṣẹ́ ẹ̀ ti tán màá rí mi màá rí gẹ̀tìmá mi àmọ́ èèyàn tó ń wáṣẹ́ tí wọn ò ní tún ayé tí òun wá òun wá ṣòfò fún oṣù tó láti ọmọ wèrè gé ọjọ́ yẹn rèé skama yẹn tẹ fi hàn mí lórí fóònù yín ta lọ bá tó náà ò wá mọ́ <laughs> tẹ ló ti gbó lọ́wọ́ yín. bàbá mi lè filẹ̀ a kí ló ń ṣe alánú mi ni yẹn jẹ́ ká jẹ́ kó mọ̀ ọmọ filẹ̀ filẹ̀ bàbá jẹ́ ká ṣe ká fọ́mọ ẹsẹ̀. wọ́n ń bíbẹ̀ ìbò bọ́ẹ̀ ayé afọ́jú burúkú. Túndé tí a ní kò fi lè kí ló mọ̀ ṣe é ṣé owó ẹ̀ ló gbà ni ẹ eh, bọ́ sínú mọ́tò fún md. wá ó dàbí nǹkan tí ń ṣí ẹ lórí ni ẹ eh, what is wrong with you. hey jesus christ of God! kí ló ń ṣe kí ló ń ṣe ẹ eh, kí ló pa pa pa pa pa pa ah ah gbé pọnmọ lọ́mọ sí mi lọ́rùn máa wọ bọ ó yẹ pap pap bọ́lẹ̀ bọ́lẹ̀ bọ́lẹ̀ bọ́lẹ̀ bọ́lẹ̀ jẹ́ kí n pa mọ́tò mi. ah ah ìwọ ọlọ́run ti what kind of driver is this. ṣé orí bọ́ọ̀gà tèmi ṣìkà. bọ́lẹ̀ bọ́lẹ̀ bọ́lẹ̀ bọ́lẹ̀. kókò dúró de àyè mo ránṣẹ́ ni. kí ẹ dúró ná kí ló ń wá kiri ná. ìyẹn ló ti wà ní tó lè pè kó lọ́dọ̀ ra nǹkan wá. tó bá lọ kó sí gọ́tà ń ṣe wọn mọ́tò gbá ẹ wọ́n náà máa sáré kiri. tí ọkọ mo bá sọ̀rọ̀ ni. mo pe olùdí ìṣòro dì. Mommy takes this right away. Mm-hmm. And everybody else there. Wọ́n ti bá ṣe ti. Bọ̀dá sọ pé ọ̀pá ẹ̀ ní ojú ẹ̀. Ṣé ọ̀pá ẹ̀ tó where you go. Oh, na me be this madam na me be this where you go na big money. bọ́wọ́ àkíyèsà ẹ lè sọ fún aṣọ yẹbi yẹn. yẹbi yẹn oh Anybody home? Yeah, it's the same address. Oh, hello, ma. Hello. Hey, go I'm from the States. Eh, láti My name is Lola. Lola. Uh, mo Ife, rí Ìfẹ́. Ọ̀rẹ́ Hey. Eh, lọ́rẹ́ láti amẹ́ríkà. yes. ah nice one báwo ni gbogbo nǹkan àdúpẹ́ mọ́ ògùn ará amẹ́ríkà náà ń kọ́ ṣẹṣẹ́ dẹ̀ ń lọ mò ń bọ̀ jẹ́ sáré bẹ́ẹ̀ kú. <laughs> wow very pleasant woman Nigeria. wọ́tíwọ́tí. What is the meaning of this? Òyìnbó lóyún sọ wá sọ Yorùbá. You poured me water. Ó ya wèrè lẹ́nu ọ̀nà lẹ́mi, ọ̀rọ̀ ẹ̀ sí mi ni. If you understand, I'm going to gun you down. Bọ́ọ̀mù ara ẹ̀ gọ́nà ara ẹ̀ dáhùn. Agard, wait. Dúró. I don't have any time. Dúró dúró dada olórí burúkú dúró olè olórí burúkú. Dúró dúró màbọ̀ ó ṣe dúró ẹnu lásán ló ní olórí burúkú onídẹ̀mùdẹ̀mù bí ẹrù wèrè atẹ́gùn amẹ́ríkà tó máa kó sí ẹ lórí. You I'm gonna friend here. shoot. Bring friend. I'll shoot you. Bring friend. I'll cut you off. Olórí burúkú. Bóyá ọ̀rọ̀ ẹ sí mi. Ayé tó tó, ayé tó tó, mo bẹ̀rù ayé àkàmọ́ra. Èló lọ́ọ̀yà. Lọ́ọ̀yà Bọ̀dé kí ló ń ṣẹlẹ̀ gan-an pàápàá? wọ́n ní kí ló ń ṣẹlẹ̀ o ò sí around but aago ẹ̀ ń dún náà mò ń pe fóònù ẹ láti bí four days ago ó dẹ̀ ríngì ò gbé ó dàgbà ó ló fẹ́ dé lọ́yà bọ̀dé mi ò fẹ́ ọ̀rẹ́ ò fẹ́ yé mi mọ́ rárá jọ kí ló ń ṣẹlẹ̀ gan-an mi ì understand ẹ wọ́n ní tí wọ́n bá pé twenty five years kó kó gun ọmọ ọlọ́mọ lé lọ́wọ́ àti bí ìjẹrin lọ́mọ yẹn ti ṣe bẹ́ẹ̀ de twenty five years ó á bẹ̀rẹ̀ sí ní pè ẹ́ ó gbé aago ṣo fẹ́ jogún ọmọ yìí ni mo bèrè lọ́wọ́ ẹ̀ ṣo fẹ́ jogún ológun ni. ó dà mo ní sùúrù. ok èmi ti wá gbọ́ ẹ ó dáhùn tẹ́mi fẹ́ sọ fún ẹ sì ni pé mo fún ẹ di ending of this month tó ti yẹ ń sọ láti kó gbogbo document yẹn wá fún mi tó o bá kó gbogbo necessary document yẹn wá èmi àti àmàwojú ara wa ọ̀rọ̀ bínú kọ́ mi ò bínú n tí mò ń tọ́ láti sọ fún ẹni pé ìwọ ni kò understand mi wọ́n mi ò rojọ́ mọ́ please please good day. kí ni problem máa yìí ná. ọ̀rẹ́ ò yé mi wọ́n ní kò kó ogún gbogbo dógún ẹ̀ pépà document tó yẹ tó necessary láti kó fọmọ tó bá kó twenty five years o kó ogún ẹ̀ dání o kó sílẹ̀. mọ́mi ṣó fẹ́ jogún fẹ̀ nìkan sí mi understand nǹkan tó ń tẹ̀ láti ṣe ẹ ń pèèyàn kò gbé fóònù ṣé tẹ̀lé ṣe tẹ̀lé ṣe ń ṣe báyìí. ó fẹ́ dogun ológun náà ni. ẹ yẹ ká dúró kóṣù parí ìgbà mélòó lóṣù fi ń parí ẹ yẹ kóṣù pàtóṣù bá ti wá parí tí kò kó wa mọ́mí ẹ má wọ ìmá treat fọkọ̀ bẹ́ẹ̀ ó kólẹ̀ kò kólẹ̀ ẹ trust mi náà ẹ fi gbogbo ẹ̀dá mi náà tẹ̀lé ṣe wá ń stress báyìí. ó lè ní bàbá yẹn tí wọn kó lè ní. ẹ má parí mo kàn gbọ́ tẹ́yìn parí lórí ọ̀rọ̀ tẹ́ pé ọ̀rọ̀ ẹ kéré gan ewé mi ṣe nǹkan lókè tí mo ń gbáriwo yín mo ṣe ní kí n wá jà ọ̀rọ̀ yẹn lẹ́wọ̀n ń gbé sọ́kàn bíi pé kínní oríṣiríṣi lọ́ọ̀yà mà là ń rí o ah, lọ́ọ̀yà bọ̀dé ó lè gan ó lè ní máa yìí ó lè gidi ni kí n pe ẹlòmíì tí mo fẹ́ pé ògì àríwá. sọ fún pàṣọ iyebíye ló iyebíye ló kò lè rí. ẹ lè gbà fi lóyìnbó fún ẹ lè pé kúkú ká lóróró. she wouldn't wouldn't know. wo èèyàn mi mo fẹ́ kó ṣiṣẹ́ kan fún mi ṣoríṣẹ́ tí mo fẹ́ kó bá mi ṣe yìí iṣẹ́ awo ni o mi ìdẹ̀ fẹ́ káṣírí yẹn tú rárá ó ṣàmọ ọmọ ọkọ mi yẹn ìfẹ́ mo fẹ́ gba àwọn ẹ̀tọ́ kan lọ́wọ́ ẹ̀ tí lọ́ọ̀yà bá ti wá bíbá ẹ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta ẹ̀ tí ó bá fi lè tọ́mọ yẹn ti sáyìn àwọn dọ́kúmẹ́ǹtì yẹn tó bá ti wá sáyìn tán pẹ̀lú lọ́ọ̀yà èmi á wá dà bí ọgbọ́n mi ṣe máa gba gbogbo àwọn dọ́kúmẹ́ǹtì yẹn lọ́wọ́ ẹ̀ tó máa fi wá sáìn fún mi tí gbogbo property yẹn wá jẹ́ tèmi tí n bá ti wá ṣèyẹn tán màá wá pì ẹ́ tí n bá ti pì ẹ́ mo fẹ́ kó bá mi mọ́mọ́ yẹn kúrò láyé ni o yes mo fẹ́ kó bá mi àmọ́ tó bá máa wá ṣiṣẹ́ yẹn kó ṣiṣẹ́ yẹn kó neat má jẹ́ kẹ́ni kankan fura sí ẹ mi ìdẹ̀ kẹ́ni bọ́dì mọ̀ nípa nǹkan tó wà láàrin èmi àti ẹ deal or no deal kò bẹ́tà wọ́n máa retí kọ́ mi tí n bá ti pè báyìí kò mọ̀ pé iṣẹ́ ti bẹ̀rẹ̀ nìyẹn o ṣe. Please, I want to go I don't have any money bàbá kí láǹkì pẹ̀lú ọ̀rọ̀ lédi yìí. o àjọ the instruction ni understand tí a máa máa pè tí a máa wá ti pè nǹkan tí a máa bá ní fi ṣe ni a máa fi ṣe àti now àjọ the instruction ni. àti ń pẹ́ jù o. Eh, àtàwọn ìpínlẹ̀ abẹ́rẹ́ ṣe máa jọ the instruction ni. màá kì í gbọ́ mi lójú járe. don't have money. kí ló ṣe máa máa wò lélẹ́ ìdẹ́dẹ́ káwọ́ rẹ̀ ń wò bóyá ló kóhùn ní wá síbí tí a bá rí ìfẹ́ èdè jókòó báyìí mọ́ mi ṣíbẹ̀ ilẹ̀ ti take action láti bẹ̀rẹ̀. kí mo gbẹnu sọ̀rọ̀ jàre òmò ọ̀rọ̀ sọ ẹlẹ́nu yábàyàbá ṣe ibi owó níta sáadé yóò sún èmi gan pàápàá torí mi tiẹ̀ mo rí kìtà fẹ́ pe léyìí báyìí sí. ẹ ẹ̀yin ọ̀tá mi ẹ̀ mà ní sinmi nígbà tí ilé ayọ̀ mi fẹ́ tẹ̀ lọ́wọ́ ẹ fẹ́ gbọ̀nà ẹ̀bùrú mú mi ọlọ́run ò ní fún yín ṣe ah! kí ni mo fẹ́ ṣe báyìí tí ẹ gbọ́n náà orí social network tí mo ní kó gbé fọ́tò ẹ̀ sí kó ṣe gbogbo ẹ̀ tó ti ṣe. mo ti post ẹ̀ sí Instagram Facebook mo sọ síbẹ̀ ni pé ẹnikẹ́ni tó bá wà rí ìfẹ́ a máa fún ní one million kó ká lè dé rí because ó ti sú mi mo bí nine minutes láwa yìí mo mi ẹ máa jókòó ẹ máa wò ẹ mọ mi ẹ sùn. gbẹ́nu òsínlọ́wọ́ ìdálẹ́mọ̀ ó sùn máa wo mo fẹ́ para mi ni ọ̀dọ̀ àwọn ọlọ́pàá tí mo lọ gan mo tún sọ fáwọn náà yìí pé kọjọ kan bá mi wá pé tó bá nídìí ẹni assistant mi pátápátá mo rẹ́dì láti tẹ́ndà ẹ̀ fún un because ọmọ yìí mú láti rí ọmọ yìí kọ́ ọwọ́ ọmọ ilé ẹ̀tọ́ mi wà olúwa láti bẹ̀ tọ́ mi táyì yẹn lọ wo nítòhún. Ìfẹ́. Ìfẹ́. ló ń kí ló ń wá kiri ìfẹ́. mo kàn ní kí n lọ síbẹ̀. wọ́n ní máa jáde kí ló wá kiri wọ́n ní máa jáde ṣebí tó lè la ṣe gba olórí burúkú ọmọ olùsí yẹn kó máa bá mi wù ẹ́ wà á mọ ọmọ àti ẹni tó olùsí yẹn mo ṣàdúpẹ́ ọlọ́run ọkọ mi ẹ àmọ́ nǹkan kan yà mí lẹ́nu aṣọ ara ẹ̀ yí ò dọ̀tí àbí. ó tó ni o. kò sí dọ̀tí lára ẹ̀ tẹ́lẹ̀ lówó náà ti gbé ẹni mm. ní títì ṣé kò ń ṣàrànlá àdúgbò ṣáà torí aṣọ ara ẹ̀ yìí kò sí dọ̀tí lára ẹ̀ o. wọn kò gbé mi adúnà. ó ti yé mi ṣé kò ṣe pé àwọn olórí burúkú yìí wọn lọ láṣepọ̀ pẹ̀lú ẹ̀ ni kò yé ẹ débẹ̀ ọ̀rẹ́ èèyàn kan ṣáà ń gún ẹ̀ ń gún ẹ̀ ń gún ẹ̀ ń gún ẹ̀ ń wọ̀ báyìí. Mm, bẹ́ẹ̀ lè fi mọ̀kọ́ tẹ̀yìn. Mm, mm, nobody nobody kò sẹ́ni kankan tó fọwọ́ kọ mi mo ò réyàn kankan láti jọ iye ó kàn ń béèrè question mo dẹ̀ dáhùn ni. ẹ kí ni wọn ń wá lára ẹ tó fi gbé ẹ ẹ ìfẹ́ ah! Ọlọ́run mo dúpẹ́ kìkìdá ọpẹ́ mi olúwa mo màmú rè wọ Ọlọ́run ọba ah olúwa ọjọ́ mi lójú oore tó wá ṣe fún mi yìí kò ní dìbàjẹ́ bọ́ láéláé mo dúpẹ́ tó ọjà fojú sunkún ọmọ tó pa mọ̀tá jẹ́nu ayé mi ní gbogbo ọ̀tá mi tó ní ń dọ̀rọ̀ oore ayọ̀ mi fẹ́ tẹ̀ lọ́wọ́ yìí lójú yín náà ló wá ṣe bá oore ayọ̀ mi ti tẹ̀ lọ́wọ́ báyìí oore ayọ̀ mi ti tẹ̀ lọ́wọ́ ah mo dúpẹ́ kí ni màá fi sá fún àwọn àbá ògo mí lójú oore tí bàbá ṣe ó yà mí lẹ́nu bàbá olóore òwò ọpẹ́ ló yẹ ọ́. Ah, inú mi nù kú ọdẹ láyé àtàláfíà ni ah, ọkọ mi ṣé wàá pọ̀ eh, eh. mi ilẹ̀ jẹun dókítà ní bíbí mi láìsí kíjọ rìn wọ́n ní eh, pẹ̀lú ọkọ mi ó yá tiẹ̀ kọ́kọ́ wá wóúnjẹ jẹ. ojú ayé tó tó irọ́ ọ̀nà yọkọ̀lọ̀kọ̀ yẹn. mo bẹ̀rù ayé àkàmọ́ra ìwà ẹ̀dá lè ó máa rorò ìwà ẹ̀dá. ìwọ náà tí wọ́n tún kàn sọ ni wọ́n ti wọ̀ fún mi láti jẹ́ sẹ́yìn. Ah mo ṣe gbà bíi pé lóòótọ́ ojú lọba ara kí lẹ̀ṣẹ̀ tí mi ò bá ṣẹ̀ ẹ̀ṣẹ̀ wo ni mo ṣe. Even on my 25th birthday, sleeping well lọ́wọ́ fún mi. Ẹ wo bàtà tí mọ́mí wọ̀ fún mi wọ́n lè sọ fún mi pé wọ́n bá mi pè àwọn èèyàn ńlá ńlá. kí ló lè ṣe ọlọ́run mi kí ló lè ṣe. kí ló lè ṣe ọlọ́run mi kí ló lè ṣe. ìwọ tí yóò dá. Ayé àtọ̀run kí no lè Ọlọ́run, Ọlọ́run mo dúpẹ́ lọ́wọ́ Ṣé kí mo tún lè ṣe to mi méjèèjì rí o? wa ń bí. ọ̀rọ̀ èmi ò ṣe kó wọ́n lọ pè mí mí le. ẹ mú pé mọ́mí iṣẹ́ ẹ̀kọ́ mi tó ń sìn wọ́n ti lọ sọ́dọ̀ lọ́ọ̀yà so táwọn àtìlẹ́yìn bá máa dé bíbà yìí wàá lè sign àwọn dọ́kúmẹ́ǹtì yìí. ṣùgbọ́n tó bá ti sign ti àwọn tó sí lọ́ọ̀yà tó wàá sì sign fáwa náà Cause àwọn náà lè wà in charge àwọn properties tó kù ṣùgbọ́n àwa lójú ìwò lójú sọ aláma jábọ̀ nǹkan tó bá ṣẹlẹ̀ fún ṣé ó yẹ tí mo yẹ sọ yìí ṣé gbogbo ẹ hmm, gbogbo ẹ bọ̀ tí mò bá tún dé nǹkan tó bá tún kù á jẹ́ kó mọ̀. a very stupid human being. so ẹ̀yin fẹ́ gba owó dábì ẹ̀ bẹ́ẹ̀ bá bá ti dáàbì ní àbí. ìfẹ́ ẹ ìfẹ́. ìfẹ́ yes ìfẹ́ you are stupid you are very stupid. kí ni. ìfẹ́ ìfẹ́ àbúrò ni you wan sign document kẹlẹ gbagogbogbo dáàbì tó lè ṣe fẹ́ pa mí. how you know i'm your aunty now you wan me. Very good. Please. Very good. You love, you love her. You love her so much. You know You're wicked. You won't parọ́ fẹ́ mi. Only image to scam people. Do you know what's gonna happen? Pay your event useless one. Sorry, ìyá tó fẹ́ pè All of ọlọ́pàá ló máa dé bá yín bí báyìí. By the time tí ẹ bá dé bí báyìí, àwọn ọlọ́pàá arrest ẹ. You are going to jail. I will make sure I jail you, jail your mother. God has made me thankful to God àwọn eléyìí tó bá ti tó bá ti sáyìn kan wọ́n máa pọ́ìsì ẹni Ife, I can understand but you should be thankful to God like I've said earlier on. Àìmọye èèyàn tó ti gba irú nǹkan báyìí tí ò tiẹ̀ tó ìtò ti kú. Jọ̀ọ́ ìwọ náà wo tó bá yẹ kí wọ́n ti poison ẹ̀ ò ti kú àbí èṣù wọnú yẹn láti lo image yẹn láti scam ẹ̀mí nǹkan tá à ń sọ ìpadà máa sọ ọ́ àìmọye èèyàn bẹ́ẹ̀ náà ti padà nù because of greed. Eh? Joe, I know how you're feeling, but let's be thankful to God. Orí ó máa ń wọnú ibi, ibi máa ń wọnú orí. Bọ̀ kọ́ lóun ọba ọlọ́jọ́ yìí ni kó má fi ire wa sọ́wọ́ ìkà bíi tàwọn yẹn. It's okay. lè sọ fún pàṣọ iyebíye ló iyebíye ló.